àyọwọ́ wa àyọsẹ̀ wa a ò dìbò mọ́ o mẹ́tàlá nínú ẹgbẹ́ òṣèlú méjìdínlógún nílẹ̀ wa nàìjíríà tó ń gbáradì láti kópa nínú ètò ìdìbò gbogbogbò ọdún 2023 ti ń dún mọ̀húrúmọ̀húrú láti yọwọ́ yọsẹ̀ nínú ètò ìdìbò gbogbogbò ọdún 2023 lórí àyípadà owó náírà. Hmm, hmm. a ò kúkú tí ìwà amọ̀bi tá à ń lọ báyìí igi gogoro mágúnni lójú àtòkèrè láti yẹ̀ ẹ́ mẹ́tàlá nínú ẹgbẹ́ òṣèlú tó ń gbáradì láti kópa nínú ètò ìdìbò gbogbogbò ọdún 2023 yìí ni wọ́n ti ń tòkèrè kíyèsí pé bí nǹkan ti ń lọ yìí látàrí ọ̀wọ́n gógó owó náírà tuntun ó ṣeé ṣe kí àwọn má lè kópa nínú ètò ìdìbò gbogbogbò èyí tí àwọn ti ń gbáradì fún níṣe làwọn ẹgbẹ́ mẹ́tàlá nínú òṣèlú méjìdínlógún nílẹ̀ wa nàìjíríà náà ń dún mọ̀wúrú mọ̀wúrú láti yọwọ́ yọsẹ̀ kúrò nínú ètò ìdìbò gbogbogbò ti ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kejì àti èyí tí ó wáyé ní ọjọ́ kọkànlá oṣù kẹta ọdún 2023 látàrí ọ̀wọ́n gógó owó náírà tuntun àti òfin ìlànà tí báńkì àpapọ̀ ilẹ̀ wa nàìjíríà cbn gbé jáde sí ìgboro alága àpapọ̀ fẹ̀gbẹ́ òsèlú action alliance aa kenneth udeze sọ èyí di mímọ̀ níbi ìpàdé àgbáríjọpọ̀ àwọn alága fáwọn ẹgbẹ́ òsèlú gbogbo nílẹ̀ wa nàìjíríà èyí tí ó wáyé lọ́jọ́ ajé monday lólú ìlú ilẹ̀ wa làbújá udeze ẹni tó ń gbẹnusọ fún àwọn ẹgbẹ́ òṣèlú yòókù sọ wípé àwọn ẹgbẹ́ òṣèlú mẹ́tàlá níye ni wọ́n ó yọwọ́ yọsẹ̀ kúrò nínú ètò ìdìbò gbogbogbò ọdún 2023 tí òfin ìlànà owó náírà tuntun tí báńkì àpapọ̀ ilẹ̀ wa nàìjíríà gbà bá dáwọ́ dúró tàbí tí wọ́n bá fi irin gún un. udese sọ pé níṣe ni àwọn yóò yọwọ́ yọsẹ̀ pátápátá kúrò nínú ètò ìdìbò tó ń bọ̀ náà tí wọ́n bá tún tẹ̀síwájú nínú sísún ọjọ́ kẹwàá oṣù kejì tí pinpinpin yóò dé bá owó àtijọ́ nílẹ̀ wa nàìjíríà síwájú sí i di ọjọ́ mìíràn gẹ́gẹ́ bí àwọn gómìnà lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú olóṣùṣù ọwọ̀ APC kan ṣe ń béèrè fún sísún ọjọ́ tí òpin yóò dé bá pàṣípààrọ̀ owó náírà àtijọ́ sí tuntun síwájú sí i alága àpapọ̀ fẹ̀gbẹ́ òṣèlú AAC bákan náà sọ wípé àgbáríjọpọ̀ àwọn ẹgbẹ́ náà gbósùbà káre fún ààrẹ Muhammadu Buhari lórí àtúnṣe àyípadà owó náírà tuntun náà wọ́n ní ó jẹ́ ohun tí àwọn fẹ́ tí àwọn sì fara mọ́ Udeze tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ ó wí pé àwọn ẹgbẹ́ òṣèlú mẹ́tàlá níye náà bu ẹnu àtẹ́ lu ìjọba ìpínlẹ̀ kaduna kogi àti zamfara fún bí wọ́n ṣe gba ilé-ẹjọ́ gíga lọ ìyẹn supreme court láti béèrè fún àṣẹ ilé-ẹjọ́ láti darí ìjọba àpapọ̀ àti báńkì àpapọ̀ ilẹ̀ wa nàìjíríà cbn láti sún ọjọ́ tí òpin yóò dé bá owó náírà tuntun síwájú sí i tàbí kí wọ́n fi irin gún un òfin ìlànà àtúnṣe àyípadà owó náírà tuntun náà udese sọ wípé àwọn ń fi àsìkò yìí kéde pé ó kéré jù mẹ́tàlá níye nínú àwọn ẹgbẹ́ òṣèlú méjìdínlógún nílẹ̀ wa nàìjíríà ni àwọn ó yọwọ́ yọsẹ̀ tí àwọn kò ní kópa nínú ètò ìdìbò gbogbogbò ọdún 2023 ó ní níṣe ni àwọn yóò yọwọ́ yọsẹ̀ pátápátá nínú ètò ìdìbò náà tí wọ́n bá fi lè tún sún ọjọ́ tàbí tí wọ́n tún fi ọjọ́ kún ọjọ́ tí báńkì àpapọ̀ ilẹ̀ wa CBN ti dá pé òpin yóò dé bá gbígbà àti níná owó náírà àti tẹ́lẹ̀ náà síwájú sí i. ṣé ohun tí ó kọjú sí ẹnìkan ẹ̀yìn ló kọ sí ẹlòmíì bí ìlú gángan ohun tí ọ̀pọ̀ àwọn ènìyàn kan ń sọ pé kí wọ́n ó sún ọjọ́ tí báńkì àpapọ̀ ilẹ̀ wa nàìjíríà cbn ti dá pé òpin yóò dé bá owó náírà ti tẹ́lẹ̀ tí à ń ná síwájú di ọjọ́ mìíràn tàbí kí a máa ná owó náà wọnú ara wọn títí a ó fi ná owó náírà ti tẹ́lẹ̀ ọ̀hún tán nílẹ̀ ní àwọn kan bí irú àwọn àgbáríjọpọ̀ ẹgbẹ́ òṣèlú yìí ṣe ń sọ ní tiwọn pé kí wọn ó má ṣe sún ọjọ́ kẹwàá oṣù kejì náà síwájú mọ́ o kí wọn ó jẹ́ kí òpin ó bá níná àti gbígbà gẹ́gẹ́ bí báńkì àpapọ̀ ilé wa cbn ti ké